Wọ́n shall surrender unto Jehovah, for he has done so very much for me. Ẹ jẹ́ n wálé, mo ní kí ni mo lè gbé fún ọ Jehovah, nítorí oore tó ti ṣe fún mi. Nara nara e narekele, narekele mo. Ọpẹ́ ṣá ni wọ́n máa ṣe lójoojúmọ́. Ore oluwa lori ayé mi kò lákàwé nàrékèlé mo bí mo gúnyán fún ọ ò ní jẹ bí mo fọ́ bí mo tẹ̀bà ò ní jẹ Ọlọ́run tèmi náírà náírà ẹ e, nàrékèlé nàrékèlé mo. Hmm. ẹ jẹ́ kí fi eléyìí kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa ètò Ògo lọ́jọ́ ti tèmi bí mo ti ń sọ lọ mo sọ wípé ọpẹ́ ìyìn òun náà ni mo mú wá lọ́jọ́ tèmi fún oore tólúwa ṣe lórí ayé mi lórí ayé ẹ ẹ nítorí pé òun ni ọba tó ń ṣe ohun gbogbo lódùlódù ọlọ́mọníṣẹ́ ti fàyàtì kábíyà òsì elédùnmarè mo gbé ọ̀gá o ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ilé ló ń wò mí wọ́n máa sọ pé ẹ kí láti ẹ̀fẹ́ máa dúpẹ́ fún lọ́wọ́ Ọlọ́run ẹ èmi tí mi ní kọ́bọ̀ lápò èmi tí mi ní ṣíṣì lápò ó ti gbàgbé oore sísùn oore jíjí ah ó tó pẹ́ ó ju ọpẹ́ lọ nítorí ọ̀pọ̀lọpọ̀ lájọ sùn lálẹ́ àná tí wọn ò tiẹ̀ ní àǹfààní àti dìde lóòrọ̀ èní ẹ ọ̀pọ̀ ló wà nílé ìwòsàn wọn ti kẹ́sẹ̀ wọn rọ̀ ọ̀pọ̀ báyìí ni wọn ń fi ẹgba fún lóúnjẹ a ò fi yọ̀ wọn ò níṣe la fi ń gbé Ọlọ́run Elédùmarè ọba mi ọba òkè ga ẹ wá rí i pé tèmi tọ́pẹ́ títí ẹ gan ó tọ́pẹ́ orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò ayọ̀ Olúwa ṣeun ńlá fún mi ẹni mọ̀ kí wa káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lẹ́ni lórí Orísun tẹlifíṣàn tiwa níbi tá a kalẹ̀ sí ẹ tá a ti ń wá ojú olúwa tá a ti ń gbé olúwa ga ní gbogbo ìgbà ẹ ò ẹ bá wá nǹkan fìdílé lẹ́ni kájọ tó wá ojú olúwa lẹ́ẹ̀kan sí kájọ gbé olúwa ga nítorí bíbélì sọ wípé ohun rere ni láti máa fi ògo fún olúwa ohun rere ni láti máa fi ọpẹ́ fún orúkọ rẹ̀ nígbà gbogbo gẹ́gẹ́ bí ìṣe lórí ètò Ògo Ìgbàlà ẹ mọ̀ pé abala mẹ́rin kọ̀ǹgbà kọ̀ǹgbà ó ni ó yà sí o lénìí kí n tó ká àdágbà ètò yìí rọ̀ abala àkọ́kọ́ ni mo pè ní abala ọ̀rọ̀ ṣítí níbi tá a ti máa ń bára wa sọ ọ̀rọ̀ sí ohun tó tọ́ àti sí ohun tó yẹni sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láyìíká àti lágbègbè wa abala ẹlẹ́ẹ̀kejì ni mo pè ní abala ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ògbóǹtagì ẹ sì mọ àwọn ògbóǹtagì tèmi pé wọ́n pọ̀ rẹpẹtẹ ògbóǹtagì tèmi wọ́n lè jẹ́ akọrin ẹ̀mí wọ́n lè jẹ́ olórí orí ìtàgé ti ẹ̀mí wọ́n lè jẹ́ adẹ́rìn pòṣónú ti ẹ̀mí wọ́n lè jẹ́ àwọn oníjó ti ẹ̀mí òǹkọ̀tàn ti ẹ̀mí akéwì wọ́n pọ̀ lọ rẹpẹtẹ àwọn ògbóǹtagì mi mo sì wá ní ayọ̀ láti sọ fún wa pé ògbóǹtagì mi tẹ̀mí wọ́n ti wà pẹ̀lú mi nílé agodo nígbà tó àsìkò bá tó ẹ máa rí ojú wọn abala tó tẹ̀lé náà ni mo pè ní abala orin mẹ́ta tó gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ èmi àti ògbóǹtarìgì mi náà láti jọ máa máa yànnàná àwọn orin mẹ́ta tó perégedé tí mo kó wá fún wa lọ́jọ́ tèmi abala tí mo fi máa ń kásẹ̀ ètò ńlẹ̀ òun náà ni mo pè ní abala agbọgbọ́n pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé níbẹ̀ ni wọ́n ti máa ń fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa wọ́n á fi tọ́ ọkàn wa á ṣe ọkàn wa lóore á tún ṣe ọkàn wa láǹfààní pàápàá ẹ wá rí pé ètò yìí lè ní àrà ọ̀tọ̀ àrà ọ̀tun ni ìyá fúnkẹ́ òyà bá mi pe ìyá rọ́mùkẹ́ kájọ máa bá ètò yìí bọ̀ lọ́jọ́ tèmi kájọ gbé olúwa ga kájọ yan ọlọ́run lógo. Hmm àkórí ọ̀rọ̀ sí tí mi tè ní òun ni mo pè ní àrídùnnú ṣé àrídùnnú ni ìwọ ojú tó ń wò mí lọ́nkán baálé ìyálé ilé tó ń wò mí ṣé àrídùnnú la jẹ́ kí n tiẹ̀ tó sọ̀rọ̀ kan àwọn bá mi kọrin kan wọ́n ní àrídùnnú ni mo fẹ́ jẹ́ fáwọn òbí mi nínú ọ̀rọ̀ nínú èrò àti níṣẹ́ mi mo fẹ́ kí gbogbo èèyàn mọ̀ mí sọ́mọ rere hmm. ìwojú tó ń wò mí ń ṣe àrídùnnú ni ẹ́ baálé ìyáálé ilé ṣàrídùnnú ni yín ah bọ̀dá mi ó ti sọ pé òkè àwọn baálé àwọn ìyáálé ilé lọ́rọ̀ tèmi kàn kò sí ọjọ́ orí tí àrídùnnú yọọlẹ̀ bó ti ń wò kéré mọ̀ ò bá àjọmọdún márùn-ún ò bá àjọmọdún mẹ́wàá ò àjọmọgún ọdún ṣé àrídùnnú ni ọ́ lọ́wọ́ òbí rẹ̀ nígbà táwọn òbí rẹ̀ bá ti ń pè ọ́ pé délé o wọ́n lè bá mi pọn mi wá o bó bá ti ní ẹ mọ́ fi ń lẹ̀ o ẹ mọ́ fi ń lẹ̀ o ń lè pọn mi kan ẹ pa àǹtí mi ẹ pe bọ̀dá mi tó ti wá di pé ìyá rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní sọ pé àkúlé ránṣẹ́ ọmọkọ́mọ ni ọ́ o ti mọ̀ pé o kì í ṣe àrídùnnú irúfẹ́ ọmọ tó bá jẹ́ àrídùnnú fún òbí àdúrà kì í wọ́n fún ọmọ bẹ́ẹ̀ lẹ́nu òbí ó máa gbọ́ à ọlọ́run bá mi fi olú kí n tó ní o lọ ti ṣe méjì irú àwọn yẹn ni àrídùnnú àwọn ọmọ tí ìyá ní ká lọ sílé ẹ̀kọ́ tó yẹ pé a lè lọ ilé ẹ̀kọ́ àmọ́ rìn gbèrègbèrè káàkiri ni ó jìnnà sí àrídùnnú tó bá ní ká lọ sí ẹnu ìkọ́ṣẹ́ ó di dandan ká lọ síbi tí àwọn òbí wa ní ká lọ ká ṣe ohun tí wọ́n fẹ́ ká ṣe ká lè jẹ́ àrídùnnú fún wọn ẹ jẹ́ ń gbé ti àwọn ọ̀dọ́ sẹ́gbẹ́ kan ìwọ baálé ilé àti ìyáálé ilé tó ń wò mí lọ́nkán ṣé àrídùnnú la jẹ́ fáwọn òbí wa ṣé àrídùnnú la jẹ́ fáwọn alágbàtọ́ wa pátápátá hmm, àǹtí ẹlẹ́sẹ̀ tútùbíìkì tọkọ tìẹ bá ní my dear o ẹ jẹ́ ká lọ sí fíléèjì o ká lọ kí màmá lábúlé ìgbà ń lónìí ẹ má fi ń lẹ o ẹ ẹ cannot go lè lọ o èmi ò lè lọ sábúlé kankan the last time tí mo lọ sábúlé akódùn bọ̀ over three months la fi ń pàdùn even àwọn ọmọ mi gan they feel sick. Ah. Hmm. ọ̀gẹ̀dẹ̀ ti wá wo kòkó yè tán ó ti wá digi burúkú ìyá onídùn ọjọ́ èní ó talẹ̀ ó ta góòlù ó ta léèsì tíríkọlọ̀ tó fi rán ọkọ rẹ̀ níléèwé tó fi rán níléèwé gíga ó wádìí èèyàn gidi tó ń sìn ín ìyá ti wádìí ìyá onídùn ebi ń pàyà lábúlé ẹ̀rẹ́ tọ́jú ìyá ìjọ ẹ jẹ́ ká máa rò ó nítorí èní kan nítorí ọ̀la ni nítorí àtúbọ̀tán ẹ jẹ́ àtọ́jú àwọn òbí wa tó ń da ẹ̀jẹ̀ lé wa lórí bó sì ṣe wà líkì ló wà ń gbàǹjà bódà mi tó ń wò mí náà èbó ni ṣá ló mọ̀ ọ̀fọ̀ bí ọ̀pẹ rẹ̀ kí ló dé wọ́n bá ní ẹja lọ sí abúlé káre ìtọ́jú màmá òní ẹ̀ka ló go there their wish their wizard àwọn tó tọ́ yín wọn ò pa yín jẹ o lọ́mọ ọdún mẹ́wàá wọn ò pa yín jẹ lọ́mọ ọdún ọmọ ogún ọdún ẹ kàwé ẹgbóyè dèèyàn ńlá nísìnyí wọ́n ti di àjẹ́ wọ́n ti di wish ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́run níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi ẹ jẹ́ ká ṣe àtúnṣe gbogbo àwa tírò eléyìí ti ń ṣẹlẹ̀ lóde wa ẹ jẹ́ ká tọ́jú àwọn òbí wa bíbélì sọ wípé bọ̀wọ̀ fún ọlọ́run fún àwọn òbí rẹ kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ lórí ilẹ̀ tí ọlọ́run alààyè fi fún ọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àtọ́jú àwọn tó tọ́ wa ẹ jẹ́ àjẹ́ kí inú àwọn òbí wa kó máa dùn kó lè máa súre fún wa gbogbo ọmọ tí òbí ẹ̀ bá ń súre fún iṣẹ́ ẹ̀ ọ̀nà ẹ̀ gan máa lọ déédéé àwọn ẹgbẹ́ àárò bí a ní ṣe ló ṣe oògùn kan àbí ṣe ló ṣe ó lọ ṣe nǹkan kan ni ẹ jọ̀ọ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi orin kan náà ni ó fi kásẹ̀ abala ẹ̀ ńlẹ̀ orin yẹn sọ pé màá tọ́jú òbí mi ò kọ́ ọmọ mi lè tọ́jú mi máa tọ́jú òbí mi ò kọ́kàn wọn lè súre fún mi odò tó gbàgbé orísun rẹ̀ láyé dandan ni kó gbẹ a ò ní gbẹ odò wa ò ní gbẹ lágbára ọlọ́run ọba mi ọba òkè bí mo ti máa ń sọ pé lórí ètò Ògo a ò tó bá wa wí a kò máa ń ṣíra wa létí inú sí ohun tó tọ́ àti sí ohun tó yẹ ni ẹ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sí lọ̀rọ̀ yìí gbogbo ẹni tó bá ti tàbá ẹ jẹ́ ká máa ṣe àtúnṣe ní kíákíá ẹ ká máa ṣe ìpinnu tuntun ẹ jẹ́ àwọn ìyá wa nínú ẹ jẹ́ àwọn òbí tó da ẹ̀jẹ̀ lé wa lórí ẹ jẹ́ wọn nínú. He's a gentleman kì í gbéraga kì í ṣakọ He's a gentleman bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà sórí ètò Ògo Ìgbàlà àlejò mi náà ni mò ń ṣàlàyé ẹ̀ fún wa ṣe jẹ́ wọ́n gentle gan-an ni ẹ̀ nígbà mi ò dẹ̀ máa fi ojú wọn hàn yín ẹ̀ Yorùbá sọ pé ẹnu oníkàn báyìí náà láti gbọ́kọ̀ ọ̀hún wọ́n máa ṣàlàyé ara wọn fún wa fúnra ara wọn. àlejò mi ẹ káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà ṣé dáadáa lè dé. ọ̀rọ̀ rẹ kọjá ọgbọ́n ènìyàn balógun ọ̀run ṣèbí wọ́n la dá òun tán ìwọ tún la dá òun ṣe hmm. ẹrù rẹ tó bá bàbá ajáde màmá tán nílé ògbìgbà tí ń gba láìlè nìyàn gbígbéga ni ọ́ ṣe bára tó wù ọ́ ọlọ́run ló ń fi ṣe ọwọ́ rẹ̀ dá kábíyọ̀ ò sí ológo àrà ọba ńlá mo kí yín gbogbo ara lé pé ẹ ọjọ́ mẹ́ta ayọ̀ mọ́bólúwájí lórúkọ mi gbogbo yín náà lẹ mọ̀ mí mo dẹ̀ kí wá pé a ọjọ́ mẹ́ta. Hmm, ẹ ṣe àlejò mi ah ohun orin tẹ́ gbé wọlé ó dùn mo ti ń jó mo tẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run ọba lógo ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lénìí hmm, ohun orin tí a fi yin ọlọ́run lógo yẹn ó dùn mọ́ mi púpọ̀ ó dùn mọ́ mi púpọ̀ ó tó ìgbà wo àbí kí sọ pé ọdún mélòó lẹ́tì bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ orin ẹ̀mí. ẹ nípa orí ọ̀fẹ́ ọlọ́run pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀mí ní kíkún eh, láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ah. eh, ní kíkún. a dúpẹ́ fún Jésù nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò wá ní àtinú oyún <laughs> làwọn ti ń ṣe iṣẹ́ orin ẹ̀mí àfi sùúrù kọlọ́run máa ṣọ́ wa ẹ tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ orin ẹ̀mí ní kíkún tẹ́ mú gẹ́gẹ́ bí iṣẹ́ ó tó bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ wọn aráalé ohun tí wọ́n ń fi sí mi lẹ́nu òun náà ni mò ń fọ̀ jáde ó tó bí àwọn orin mélòó tẹ́ ti ṣe láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. ẹ lágbára Ọlọ́run pẹ̀lú eléyìí tó wà níta lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti di àwo orin kẹfà tí a ti ṣe jáde. àwo orin mẹ́fà hmm, hmm. nítorí pé ẹni tó bá mọ ìtumọ̀ ẹ̀ á mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lẹ ti ṣe. ẹ àwọn àwo orin mẹ́fẹ̀ẹ̀fà yìí báwo ni àwọn àwọn ènìyàn báwo ló ṣe tẹ́wọ́ gbà á. ah ọpẹ́ ńlá ni fún ẹni tó ní ayé àti ọ̀run hmm, bẹ́ẹ̀lì sọ pé a kò lè rí ohunkóhun gbà kò ṣe pé àfifún ni eh, nígbà tí a bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ pẹ̀lú mo bólúwají hmm. ìyẹn ni àwọn èèyàn mọ̀ wá mọ́ jùjùjù. Ah, mo sì fẹ́ wá síbẹ̀ náà ẹ̀ tẹ̀ ẹ̀ ti bẹ́ẹ̀. náà fi ń pè wá lórúkọ àwo àkọ́kọ́ nìyẹn hmm. a pè mo bólúwají Hmm. nípa orí ọ̀fẹ́ ọlọ́run àwọn èèyàn gbà á ó ti wá fìdí ẹ̀ múlẹ̀ pé lótìtọ́ hmm. ọlọ́run pè wá sí hmm. ẹnu iṣẹ́ orin ẹ̀mí yìí then after yẹn a ṣe ẹlẹ́ẹ̀kejì tí a pè ní ọ̀rọ̀ ìtùnú consolation ah ìgbà tí consolation tún wá jáde ó tún wá dàbí ẹni pé <laughs> mo bólúwají yẹn tún wá ó tún wá kéré sí i then ìgbà tí ọlọ́run tún máa ràn wá lọ́wọ́ àtúnwá tún ṣe àwo orin méjì papọ̀ àpè eh, kan ní àánú ńlá àpè hmm. eh, kan ní mercy and glory hmm. so méjèèjì jáde at the same time ọlọ́run <laughs> ọlọ́run lè gba gbogbo ògo hmm, eh, ìkarùn la pè ní ara style torí pé ọlọ́run yìí mo wo jinlẹ̀ jinlẹ̀ jinlẹ̀ mo rí i pé iṣẹ́ béèyàn ṣe ń wo bẹ́ẹ̀ ló ń tóbi sí. Si Hmm. béèyàn tún ṣe ń wo bẹ́ẹ̀ ló tún pọ̀ sí so a lè rí tán a lè pé lórúkọ tán kò sí ẹ̀hẹ́ bó bá bó bá ṣe tún súnmọ́ sí hmm. bẹ́ẹ̀ ló tún fira ẹ̀hàn bó ṣe pọ̀ sí bàbá yẹn <laughs> kò ṣe é kò ṣe é kò ṣe é ṣàfiwé tán orúkọ ẹ̀ pọ̀ a lè hmm. pé lórúkọ tán bó bá ṣe ń wádìí ẹ̀ sí látún máa fi ara ẹ̀ píbi tó ti ń bò ń ṣe wá sí tó alágbára ni but eléyìí tó wà tó wà ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí la pè ní signs and wonder. Mm. Yeah science and eh. wonders mo sì ń bọ̀ ń bẹ́ẹ̀ mo sì ń bọ̀ nídìí science and wonders ẹ kí n tẹ̀ tí wàá lọ sí ọ̀dọ̀ science and wonders nítorí ìyẹn ń gbóná fẹlifẹli èmi gan nífẹ̀ẹ́ sí àwo orin yẹn <laughs> ah ọlọ́run á máa sọ agbára yín dọ̀tun kí ni àwọn nǹkan tó máa ń fún yín ní ìmísí láti gbé orin torí ẹ sọ nísìnyí pé àwo orin mẹ́fà mm. eh! hmm. àwo ni o àwo rí tó yẹ pé àwùkọ̀ọ̀kan bí orin bíi bíi mẹ́wàá bíi méjìlá àbí track lóríṣiríṣi ló wà nú ẹyọ kọ̀ọ̀kan kí ni ibi àwọn nǹkan tó máa ń fún yín ní ìmísí. ẹ à ọ̀dọ̀ Ọlọ́run náà ni ìmísí ti máa ń wá mm-hmm. ṣẹmọ tí àkókò bá ti tó láti tí Ọlọ́run fẹ́ kéèyàn ó pass message kan jáde láti sọ̀rọ̀ kan fáwọn èèyàn á mm. fi sí èèyàn lọ́kàn mm. láti sọ di orin. Mm Eh, ìmísí yẹn ọlọ́run ló ní ìmísí yẹn gangan lọ́dọ̀ eh, òun ló máa sọ fún ẹ bí ìgbà téèyàn rán bí ìgbà tí òbí rán ọmọ ń ṣe pé lọ bá mi ṣe nǹkan báyìí wá eh, ìmísí yẹn dàbí ìgbà iṣẹ́ tí ọlọ́run rán ẹni tó pe rẹ̀ ní akọrin ẹ̀mí pé ok hmm. mo fẹ́ sọ nǹkan kan fáyé o hmm. ọ̀dọ̀ ẹni mo fẹ́ kó o ti gbà sọ nǹkan yẹn o so ẹnu ẹni mo fẹ́ gbà sọ nǹkan yẹn fáyé o so a sọ fún ẹ pé nǹkan báyìí ni mo fẹ́ sọ ó yá bá mi sọ so òun gangan ẹ̀mí mímọ́ ni ìmísí yẹn hmm tó bá ti gbé wá àwa sọ dorin. bóyá kí n wá béèrè báyìí pé mm. ṣé lójú oorun ni àwọn ìmísí yẹn ti máa ń wá ọ àbí tẹ̀yin bá wà nílé ìyàgbẹ́ torí ẹlòmíà sọ pé ẹ tó bá wà nílé ìyàgbẹ́ o ẹ ní ìgbàjì ni o ẹ ní àwọn ìgbà wo. ẹ nígbà tí kí n lò báyìí pé nígbà tí mo kọ́kọ́ gba iṣẹ́ ìránṣẹ́ orin eléyìí tó common jù máa ń sọ fáwọn èèyàn gbogbo gbà pé tí n bá fẹ́ gba ìmísí tó lágbára jù bẹ́yẹn mú láti wá àwọn aṣọ mi tó dọ̀tí hmm. kí n kó jáde kí n bẹ̀rẹ̀ sí ní fọ̀ hmm. tí n bá ń fọ aṣọ yẹn àwọn ìmísí yẹn máa ń lágbára hmm. bọ̀ bí èèyàn bá ṣe ń dàgbà sí nínú ẹ̀mí ní ìmísí yẹn ṣe ń pọ̀ sí ṣùgbọ́n sìn ó ti ọlọ́run ti jẹ́ kó pọ̀ lóríṣiríṣi a lè wà nínú mọ́tò a lè máa drive a lè máa jẹun lọ́wọ́. mo fẹ́ <laughs> mo fẹ́ sọ pé nísìn tó jẹ́ pé àwọn màdámù ló ń fọṣọ <laughs> àbí o ẹ̀yin ò fọṣọ mọ́ àbí ìmísí dẹ̀ ti wá lọ ni. Ah. orí ètò Ògo Ìgbàlà náà la ṣe wà bẹ́ẹ̀ ni lórí Orísun tẹlifíṣọ̀n náà la wà ẹ àlejò mi kó tó di pé a lọ sílé agbára mo ní ìbéèrè kékeré kan tí mo fẹ́ sáré béèrè lọ́wọ́ yín kí ni èròǹgbà yín sí àwọn olórin ẹ̀mí àbáṣepọ̀ owó ló wà láàrin wọn ṣé ìbáṣepọ̀ tó dán mọ́rán máa ń wà bóyá kí n gbé kalẹ̀ bẹ́ẹ̀ ní ṣókí ẹ sáré dá mi lóhùn. ṣé mọ̀ pé kò sí association i mean feed kankan tí ò ní association tiẹ̀ hmm. láì bí olórin ẹ̀mí sìn a mọ̀ pé goman ló pa gbogbo wa pọ̀ sójú kan and adẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run from the local level to the international level. so ní èròǹgbà tí yín hmm. àbáṣepọ̀ tó dán mọ́rán ó wà lágbára Ọlọ́run. Hmm. ṣé ẹ̀yin wá ní àwọn kan tó jẹ́ pé ẹjọ́ ń ṣe pọ̀ tẹyọ ní pọ̀ sí i. a ah, kò sí àbí gbogbo wọn eh, pátá. gbogbo <laughs> ẹ ṣe mọ̀ pé <laughs> eh, kò sọ́gbọ́n tá a fẹ́ dá tí ní súnmọ́ra wa ju ara wa lọ ẹ̀bọ̀ ní àyè oníkálukú náà. àbí ẹ̀yin tẹ̀ fẹ́ràn ah. láti jẹ́ ọ̀rẹ́ gbogbo wọn pátá <laughs> ọ̀rẹ́ gbogbo ayé. àbí ah, onídìí iṣẹ́ orí omi o ọ̀rẹ́ gbogbo wa náà ni. mo dúpẹ́ pé mo pè yín wá sórí ètò Gbogbo Àlà ẹ̀dùn jẹ́ mi. ẹ ní kíákíá àwọn aráalé wọn fẹ́ tẹ̀lé yín ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè náà fẹ́ bí yín tí mi ò tí ì béèrè tán ẹ bá mi sọ àwọn bí tí wọ́n ti lè pàdé yín. lórí Facebook wọn á wo mo Bólúwají fans club ń bẹ then uh, on other social media náà Moboluwaji náà ni là ń lò káàkiri. wọ́n sọ pé ká tẹ Moboluwaji Ayọ̀ Moboluwaji ẹ rí wọn bẹ̀ gbogbo nǹkan tẹ bá fẹ́ béèrè ẹ̀bí wọn. nígbà mo fẹ́ bọ́ sí abala orin mẹ́ta tó pèrègede ẹ̀ á yànnà ná àwọn orin yìí á wọ àgbékalẹ̀ bí mo máa ń sọ lórí ètò Ògo Ìgbàlà wípé a kì í ṣe ègbè o tí àwo orin bá ṣe rí bẹ́ẹ̀ náà la ṣe máa ń sọ. So orin àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí òun ni mo pe àkórí ẹ̀ ní miracle signature by my brother eh, bọ̀dá mi náà níbi ní ti ẹ̀ mọ̀ wọ́n rí Adams eh, eh, miracle signature hmm. nígbà tí màá kọ́kọ́ rí àwòrán yìí ah ó máa ó máa dùn mọ́ mi lọ́pọ̀lọpọ̀ ó rẹwà àgbékalẹ̀ ṣe lórí mi ń dìde dùn mr ayọ̀mú bolúwájí ṣé ẹ̀yin tẹ̀ ti gbọ́ nípa miracle signature eh, ẹ bá mi ṣàlàyé ẹ̀ kí lẹ rí sí. <laughs> ṣé ẹ mọ̀ pé ìkan lára wọn wa náà ni brother adams jẹ́ hmm. wọ́n dẹ̀ jẹ́ ẹni tí ọlọ́run ń lò dáadáa so miracle signature ó jẹ́ orin tó ní ìmísínú hmm. ẹni tó tún wá direct video yẹn hmm. òun náà tún <laughs> ó tún gbé ìmísí ńlá wọ bẹ ó gbé ìmísí jáde olùwà ṣeun àdúpẹ́ hmm. ní ọ̀rọ̀ kan hmm. kí la ṣe máa sọ àwòrán kí lè ṣe rí sí. ó ó ó pèrègede ẹja ó mọ́lẹ̀ dáadáa ó hmm. gbogbo nǹkan ń pa ẹ lódùn lódùn lódùn. ẹ rí nígbà tẹ́yìn náà bá ń wo miracle signature nítorí pé mo máa láǹfààní láti ṣe àfihàn ẹ̀ fún yín O mọ́lẹ̀ o ó ó ó ó ó ó dára lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni orin kejì tí mo máa ṣe àfihàn ẹ̀ fún wa lórí orin mẹ́ta tó pèrègede lọ́sẹ̀ yìí ó ní mo pè ní smile ẹ jẹ́ n ṣàlàyé nítorí àyájọ́ oṣù olólùfẹ́ òun náà la wà yìí oṣù ìfẹ́ orin yìí ó sọ̀rọ̀ nípa smile nígbà tí mo dẹ̀ rí ó dùn mọ́ mi pé smile ṣé gbogbo nǹkan tó ń lọ láwùjọ gan ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò tiẹ̀ rẹ́rìn-ín <laughs> ah, nígbà tí mo wá rí àwọn orin yìí mo rí i pé ó mọ́lẹ̀ dáadáa kí lẹ ẹ ní sáré bá mi sàn kankan sí àwòrán yìí. ìgbà tèmi náà wò mo rí i pé àwòrán tí ó sọ nípa ohun gbogbo ìfẹ́ àti ẹ̀rín ohun tá a nílò ní àsìkò yìí náà papọ̀ sínú àwòrán yẹn ó dẹ̀ ó perégedé ẹjẹ àpèbẹ ó perégedé <laughs> ó mọ́lẹ̀ ó dùn wò hmm, orí kẹta tí mo máa ṣe àfihàn ẹ̀ òun náà ni mo pè ní science and wonders hmm, òun náà láti polongo ẹ̀ látàárọ̀ ti àwọn bọ́dà mi tán jókòó ayọ̀ mọ́bólúwájí ẹ o kì wá ṣe pé torí mo gbé bọ́dà mi wá òun ni mo ṣe ṣe àfihàn science and wonders ṣùgbọ́n nígbà tí mo rí science and wonders ah ó dùn wò ó gbogbo àwọn tó jó nínú ẹ̀ ó wúni lórí ah, nítorí àkókò mi mi sọ̀rọ̀ púpọ̀ ẹ lọ wò ó fúnra yín ẹ wá rí nǹkan tí mò ń sọ náà ee <laughs> a ní rí jù báyìí lọ ní abala orin mẹ́ta tó pèrègédé àlejò mi mo dúpẹ́ nítorí pé mo pè yín ẹ wá ṣé tí mo bá pè yín lọ́jọ́ mi ẹ máa dá mi lóhùn. lágbára Ọlọ́run <laughs> ẹ ṣe púpọ̀ ẹ ṣe mo dúpẹ́ hmm. orí ètò Ògo náà la wà. abala àbò ọgbọ́n òun náà ni mo bọ́ sí báyìí pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alàyè tó máa bá wa ṣiṣẹ́ lórí ètò lẹ́ni tó máa bá wa sọ̀rọ̀ ọlọ́run wọ́n sì ti wà níkàlẹ̀ pẹ̀lú mi báyìí nídìgbí ẹ̀yà bá mi mú tákàdá yín àti bírò nítorí ó ṣe pàtàkì kẹ́ ẹ máa rántí gbogbo ohun tán bá ti bá wa sọ lẹ́ni ẹ mo sì ní àǹfààní láti ṣe àfihàn ìránṣẹ́ ọlọ́run alàyè pásítọ̀ ọpẹ́olúwa adélọ́wọ́ kan tí ìjọ Temple of Praise and Glory tí wọ́n wà ní kájọlà phase two oníhàálẹ̀ bus stop ní along Lagos eh, abeokuta express road bàbá wa ẹ káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà ẹ rọra a kú déédéé wòye gbogbo èèyàn ara lé inú mi dùn láti bá wa sọ̀rọ̀ olúwa nítorí pé ohun tí olúwa fi sí mi lọ́kàn láti bá gbogbo wa sọ lónìí ò ní pé olúwa fẹ́ gbé wa ga. bẹ́ẹ̀ni bàbá wa kẹtẹ tó máa bá ọ̀rọ̀ olúwa lọ mo fẹ́ bá mi sọ kìkì ọ̀rọ̀ kún sínú gbogbo ayé gbogbo ojú tó ń wò yín ẹ bá mi pàṣẹ kìkì ọ̀rọ̀ kan sínú ayé wọn. ǹjẹ́ ní orúkọ olúwa tó dọ̀rùn wọn àti ayé mo pa àṣẹ ìgbéga sínú ayé ìwọ tó ń wò mí lórúkọ olúwa ó yá dẹni ìgbéga ìgbéga lórúkọ jésù kó jẹ́ ìpín rẹ nínú ọdún 2019 lórúkọ jésù olúwa yóò fa orí rẹ sókè jésù olúwa wa. àmín ẹ ti dẹni ìgbéga náà nìyẹn o ẹ tí ìgbéga bá sì dé ẹ má gbàgbé láti pe bàbá wa kẹ́ ẹ fi ẹ̀rí tó wọn létí bàbá wa àwọn aráalé wọn ń gbọ́. nínú ìwé Samuel kínní orí kejì ẹsẹ̀ kẹjọ bíbélì jẹ́ kó yé wa wípé olúwa máa ń gbé tálákà dìde kó nu ipò ìrẹ̀lẹ̀ hmm. ó sì máa ń mú aláìní kúrò nínú ipò àìní àti òṣì rẹ̀ hmm. olúwa sọ mí òun fẹ́ gbé wa ga ó fẹ́ mú ẹ kúrò hmm. nínú ipò ilẹ̀ ilẹ̀ ó sì fẹ́ fa orí rẹ̀ sókè ìwé eh, eh, sáàmù orin dáfídì orí kẹta ẹsẹ̀ kẹta eh, bíbélì sọ wípé oníṣùgbọ́n ìwọ olúwa ìwọ ni asà mi ògo mi àti olùgbé orí mi sókè now nínú ọdún 2019 olúwa fẹ́ gbé ọ sókè ó fẹ́ gbé iṣẹ́ rẹ sókè ó dẹ̀ fẹ́ gbé orí rẹ sókè ní gbogbo ọ̀nà ah, ọlọ́run sọ mi pé ọdún yìí jẹ́ ọdún ìgbéga lórí iṣẹ́ rẹ nínú ìdílé rẹ ní gbogbo ìdáwọ́lé àti fọwọ́lé ètò ọlọ́run ni fún wa wípé ká dẹni ìgbéga bíbélì sọ̀rọ̀ nínú Jeremiah orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkànlá ó ní èrò àti ètò tí mo ní fún yín hmm. kì í ṣe èrò ibi kì í ṣe èrò ìfàsẹ́yìn kì í ṣe èrò kéèyàn wà nílẹ̀ẹ́lẹ̀ nípò ilẹ̀ẹ́lẹ̀ hmm. ó ní ṣùgbọ́n èrò àlàáfíà èrò ìgbéga láti fún wa ní ọjọ́ iwájú tó ní ìtumọ̀ nítorí díẹ̀ yìí ọlọ́run sọ fún mi pé òun fẹ́ gbé wa ga hmm. nínú ọdún 2019 mo dẹ̀ sọtẹ́lẹ̀ lórúkọ olúwa gbogbo ètò rere tí ọlọ́run ní fún ayé rẹ fún iṣẹ́ rẹ fún ìdílé rẹ lórúkọ jésù la yóò mú wá sí ìmúṣẹ. àmín jésù. Ah, ṣùgbọ́n tí ọlọ́run bá máa gbé ọ̀gá lọ́dún yìí ó nílò láti ṣe nǹkan kan òun náà ni wípé a gbọ́dọ̀ jẹun tó ń sin ọlọ́run hmm. tí èèyàn bá lára àwọn nǹkan tí ọlọ́run máa ń lò láti fi gbé ènìyàn ga òun ni pé kó sin ọlọ́run òun ni pé kó sin ọlọ́run ọlọ́run sọ fún Mósè pé kó sọ fún Fáráò pé kó jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ ìdí tí ọlọ́run ṣe sọ fún Mósè pé kó sọ fún Fáráò pé kí àwọn ọmọ Ísírẹ́lì tó wà nínú ìgbèkùn kan jáde ó ní pé kán bá lè sin Ọlọ́run hmm. so lára àwọn ìdí tí Ọlọ́run máa ń tí Ọlọ́run máa fi gbéyàn ga ó ní pé kéèyàn sin Ọlọ́run hmm. Ọlọ́run máa ń fẹ́ kéèyàn sin hmm. Bíbélì jẹ́ kó yé wa wípé nínú ìwé Deuteronomy orí kẹfà ẹsẹ̀ kẹtàlá Bíbélì jẹ́ kó yé wa wípé ó ní ìwọ yóò bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ ìwọ yóò sì máa sìn ín bákan náà nínú uh, orí ìkẹwàá Deuteronomy yẹn náà ni mo wà orí ìkẹwàá ẹsẹ̀ ogún ó ní ìwọ yóò bẹ̀rù olúwa ìwọ yóò sì máa sìn bó o bá ti sin ọlọ́run nínú ọdún yìí ó ti di dandan kí ọlọ́run kó fa orí rẹ sókè ó di dandan kán lọ gbé orí rẹ sókè ju uh, gbogbo uh, ọ̀tá rẹ àti ogun tó yẹ ọ́ ká lọ lórúkọ jésù mo dẹ̀ gbàládùá nínú ọdún yìí wàá ṣe rere orí rẹ yóò sì lọ sókè yóò sì dára fún ọ in the mighty name of jesus. amen. Um, bàbá wa àwọn aráalé wọ́n wọ́n wọ́n wọ́n ń fọkàn tẹ̀lé ọ̀rọ̀ yín ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ fi ń bọ́ wọn ẹni pé ìgbéga ẹni bá máa sin olúwa ẹni bá máa rí ìgbéga ó di dandan kó sin olúwa àwọn ọ̀nà wo gan-an la lè gbà máa sin olúwa déédéé. àti ọlọ́run sọ wípé a gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ ẹni mímọ́ torí pé ẹni tí ó bá jẹ́ ẹni mímọ́ kò lè rí olúwa lẹ́yìn eléyìí tá a bá ti jẹ́ ẹni mímọ́ a gbọ́dọ̀ máa rìn déédéé níwájú olúwa a gbọ́dọ̀ máa farahàn hmm. níwájú olúwa ẹ̀rí ẹni tó bá ti ọlọ́run máa ń fẹ́ ká máa farahàn nítorí pé ìdí tí ọlọ́run ṣe dá wa gangan ni pé ká sìn so ọlọ́run fẹ́ jẹ́ ká máa farahàn ká dẹ̀ máa ṣe ojúṣe wa nínú ọlọ́run hmm. gbogbo ojúṣe tọ́lọ́run pa láṣẹ fún wa nínú ìwé Deuteronomy yẹn orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kìíní ó ní tí ìwọ bá farabalẹ̀ gbóhùn olúwa ọlọ́run ẹlẹ́dàá rẹ hmm láti máa ṣe àti láti pa àṣẹ rẹ̀ ti pamọ́ fún lónìí ó ní olúwa ọlọ́run yẹn yóò gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ hmm. so àṣẹ tí ọlọ́run pa fún wa ni pé ká sìn ká wà níwájú rẹ̀ ká ṣe ìfẹ́ rẹ̀ gbogbo ojúṣe wa tí ọlọ́run dẹ̀ ń sọ fún wa pé ká ṣe nínú ọ̀rọ̀ rẹ̀ pé ká máa ṣe ká dẹ̀ máa wá ojú olúwa ní gbogbo ìgbà. Hmm. ká máa wá ojú olúwa ká sìn ní gbogbo ìgbà ó dá mi lójú pé ẹ̀yin aráalé ẹ̀ ń fi eléyìí sí ọwọ́ òsì nítorí pé ẹni tó bá fẹ́ di ẹni gbígbé ga ó di dandan ká sìn ẹ má gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa ìgbáradì fún ìgbéga lẹ́ni ọ̀rọ̀ olúwa wa ń tọ̀ wá wípé a ti di ẹni gbígbé ga ṣùgbọ́n ó di dandan ká máa sin olúwa déédéé hmm, bàbá wa ẹ ṣeun ẹ bá mi tún ṣe àfihàn ara yín fún ara lílẹ̀ kan sí ẹ bá mi sọ ilé ìjọsìn yín ẹ̀dẹ̀ bá mi sọ àdúgbò ilé ìjọsìn yín torí bẹ́ẹ̀ ṣe ń bá àwọn aráalé sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ fẹ́ wá yín wá wọ́n ti nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀. hallelujah ògo ni fún ọlọ́run lókè ọ̀run orúkọ mi ni ọpẹ́ olúwa adélọ́wọ́kàn ìjọ wa wà ní ó jẹ́ orúkọ ìjọ náà jẹ́ ìjọ the temple of praise and glory tó kalẹ̀ sí kájọlà phase two mm-hmm. ní oníhàlẹ́ bus stop off lagos abẹ́òkúta expressway. Mm -hmm àdèmá ń ṣe àwọn ìpàdé lóṣooṣù ìpàdé last Wednesday Thursday and Friday lóṣooṣù ó dẹ̀ máa ń ní agbára hmm. ọlọ́run dẹ̀ máa ń rìn nítorí pé bá ṣe ń ké pé ó ń dá wa lóhùn. tí àwọn aráalé bá fẹ́ tẹ̀lé yín lórí Facebook níbo ni wọ́n ti lè rí yín. ọpẹ́ olúwa adélọ́wọ́ kan Facebook ẹ̀ lórí WhatsApp náà ọpẹ́ olúwa adélọ́wọ́ kan náà ni. <laughs> ẹ ṣe àdúpẹ́ bàbá wa wọn wá ẹ̀yin aráalé tẹ̀ ń wò mí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ bá bàbá wa ní gbólóhùn ẹ lọ wò wọ́n lórí Facebook Ọpọlúwa Adélọ́wọ́kàn ẹ kẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wọn wọ́n á kà wọ́n á dá yín lóhùn wọ́n á sì gbàdúrà fún yín gbogbo nǹkan tẹ́ ẹ bá ń fẹ́ òun náà lọ́lọ́run máa ṣe fún yín.